kò sí much lọ́wọ́ mi báyìí. ò ń sọ̀rọ̀ sínú mi gbọ́ ẹ dáadáa. tó bá di end of the month my credit account mi. wà á lọ wá mọ̀ọ́sì yẹn jáde ni èmi lè máa dúró de so èmi tí ń ṣiṣẹ́ lọ́fíìsì máa dúró de sálárì. mo ní mo ní ìdíwọ́ mo ní mo fẹ́ lọ fi ṣe nǹkan mo láwọn èmi àtàwọn ọ̀rẹ́ mi lóde. àní mo kò sí much lọ́wọ́ mi ẹ́ òun ṣọmọ gidi láti ilẹ̀. Ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ òun fún mi láti jọ ẹ ṣé tórótóró tó mú lébi lọ́yẹ̀ làwọn sẹ́ẹ̀tì ẹ mú léyàn lọ́wọ́ mú fóònù ẹ jáde jẹ́ kò sí fóònù lọ́wọ́ mi wà nù mọ́tò ń sálẹ̀. ẹ lọ mu wa mo fẹ́ wà kán balance. ẹ ah. jọ ẹ ṣe sùúrù ẹ ṣàmọ bí nǹkan ṣe ń lọ fún bọ́dà mi. kí ló go tu olórí burúkú ara ẹ ò wúlò fún mi tó tún tí mo tún rí kínkìn kí gbà lọ́wọ́ tún ti gbẹ́nu dá. ọ̀gbẹ́ni fún mi ní owó ni mo sọ. màmí ẹ gbọ́ nǹkan tó. èmi mo jìyà lórí ẹ̀ má farawó lórí burúkú èèyàn ó ráwọn èèyàn gidi ńlẹ̀ kó gbọ́n wá bá mi ìyá ń jẹ mí kú lórí ọ̀rọ̀ ẹ̀ mo ti bó ṣe wà mo ti dìlíìtì ẹnu ọ̀mọ́.